moja hakuna matata go party tonight only me and my lover yeah baby go down low go turn up till the morning oh yeah, yeah. baby mi lọ fọkàn balẹ̀. nìkan ṣámú fẹ́. ìwọ nìkan ṣámú fẹ́. lójoojúmọ́ ayé mi. Porsche. débi kí a máa lọ. a máa gbádùn mọ́júmọ́. ọmọ ìwọ ṣá máa flẹ́ńjù. iye yìí ó na na na na. grab the menu order something. jẹ́ ká ṣáná wọlé. ọ̀rọ̀ fẹ́ bó ṣe ń ṣe mí. èmi èmi láì. your night o. Oh. Èmi èmi náà dùn. Ọmọ tó dùn tó tún dán. ojoojúmọ́ ni mo tẹpá mọ́ ṣẹ̀mí kórí mi má burú o kẹ̀dá mi má kọ̀re ojoojúmọ́ mo hàsùn torí mi fẹ́ ṣẹ́rú ẹ̀jẹ̀ mi o. Oh, Bébí mi lọ fọkàn balẹ̀, ìwọ nìkan ṣáà mú shemela ni pọpọ shemela.